السلام عليكم ورحمة الله وبركاته إلي إني توين إتوا تيقبني إلا النبي سنة الرسول في ما ويلاتي أنو أستاذ سليمان إدريس أجمتي ما باركال الحمد لله على فضله وإحسانه شرع لعباده طلب الرزق بالأسباب المباحة وحرم عليهم طلبه بالأسباب المحرمة أصلي وسلم على أشرف المرسلين وإمام الأنبياء نبينا محمد وعلى آله وصحبه أجمعين أدúpẹ́ fún Ọlọ́run ọdúpẹ́ ni fún Ọlọ́run tí ọlá rẹ̀ pọ̀ lórí wa tó ṣe ká jẹ ká mu ká wá jíjẹ mímu lọ́nà ìtọ́ tàbá fẹ́ jẹ́ ni Ọlọ́run tó sì ṣe ká wá jíjẹ mímu sí ọ̀nà haramu léèwọ̀ Ọlọ́run ni wà áhálọ́lá olùbẹ́yà Suratul Baqara 275 wà àhálàláwò lè báyà wà rìbà ọlọ́run ṣe kátàkárà ní ẹ̀tọ́ wà hárọmà rìbà ó sì ṣe rìbá léèwọ̀ èyí jẹ́ bẹ́ẹ̀ nítorí wọ́n wí pé òwò ṣíṣe bí èlé lórí ọlọ́run sì ti ṣe owó ṣíṣe ní ẹ̀tọ́ ó sì ṣe èlé ní èèwọ̀. bẹ́ẹ̀ni wọ́n fi àwọn kan fi èlé wọ́n pè ní business ìtọ́lọ́mọba wọn ń pàkíyèsí wa sínú. Si wọ́n ní bísínẹ́sì ni àmọ́ lọ́n sàdáyàn rí ẹ̀ pẹ̀lú àyàtà àkàyè àhálàláwò lè bẹ́yà ẹta ẹra níta àtà náà àáyànà gbogbo ẹ̀ nísìn ó gbọ́dọ̀ jẹ́ mímọ́ wàhárọ̀mà rìbà amẹ́ríkan tó kọ́wọ́ kalẹ̀ tó jẹ́ pé lè ní òfin máa gbà ọlọ́run bá sìn yẹn léèwọ̀ 29 لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة أن تراض منكم mo pe ẹ̀yin tí ẹ gbàgbọ́ ẹ̀yin múmi ní òdodo ẹ má ṣe jẹ ohun ìní yín láàrin ara yín pẹ̀lú èrú dúkìá yín láàrin ara yín tí ẹ̀ ń gba pẹ́ ń ṣòwò ẹ̀ ń tà ẹ̀ ń rà ẹ má jẹ nǹkan yín mọ́lẹ̀ láàrin ara yín o pẹ̀lú èrú lọ́nà èrú o àfi kí ó jẹ́ òwò ṣíṣe àfi kó jẹ́ pé wò lẹ́sẹ̀ nǹkan ẹnìkan fi di tiẹ̀ ló fi di tẹnì kejì. pẹ̀lú ìyọnu yín. tẹ ìyọnu sí eléyìí náà gbọ́dọ̀ jẹ́ mímọ́ wallahu ya'lamu nínú sọ́tù bọ́kọ́rà wallahu ya'lamu wa antum la ta'lamun ntọ́lọ́n fi gbé tòkalẹ̀ báyìí pé bó ti ẹkẹ́ ẹ̀mẹ́ olùgbé sáyé yìí nìyẹn alámọ̀tán lọ́lọ́n ọlọ́run bá kó sàlékún kẹrẹ fẹ́mi àti olùgbọ́ mi afẹ́ dájú pé anna halali gúnìyà halali tọ́lọ́run bá tó là kalẹ̀ fún wa tó ní ká fi jìnà sí haram nípa pé a jẹ àmù ó ti tó wa o sábàbí tí a fi máa rọrọ̀ òní tọ́pìkì tá ń sọ̀rọ̀ lé lórí ọ̀nà bá sì rọrọ̀ tá sì fi rójú rí ọlọ́run látara ọ̀rọ̀ òun lélẹ̀ fala hubbul mali wa tama'u fi ala an tatlubu bit ta'amuli muharram e má jẹ́ kí a jayé wípé bó bá ṣe gbà láàṣe jayé torí páwọn èèyàn ti wà nínú ẹ̀ la fi ń pàkíyèsí nǹkan yìí kódà àwọn ló sì pọ̀ jù èèyàn péréte ní retí àánú ọlọ́run bàbá yìí torí wọ́n ń sọ lẹ́nu wípé kò sáànú mọ́ bí ò bá sáànú lọ́dọ̀ èèyàn ẹ tún sọ pé kò sáànú ọlọ́run bá ẹ sì bẹ̀rù ọlọ́run wàtúrúkù ojú ọ̀nà tí ọlọ́run ò

ọ̀kan nínú àwọn àyà táàmà fi dé ọ̀rí náà ẹni tí ń sọ̀rọ̀ kò ní làákà ìtọ́ yín bèèrè tàbí pé yóò ní làákà ìjòyìn lọ lẹ́mi tí mo ń sọ rẹ̀ torí ẹ̀lẹ́mi fi máa sáré tètè fi ọ̀rọ̀ èrè ọlọ́run bá di ọ̀rọ̀ mọ́lẹ̀ tó bá jẹ́ haram ni ọlọ́run pa bárọ́kà bárọ́kà nǹkan tọ́lọ́run bá sì parẹ́ nǹkan yẹn lè wà lọ́wọ́ èèyàn kò kàn ní sáǹfààní fún láyé ni riba ọlọ́run yóò máa dín èlé kù yóò máa dínkù yóò máa dínkù kò ní kò ní kò ní kò ní kò ní kò ní wúra náà yóò sì máa bù sí ìtọrẹ àánú ẹ̀ ìtí ẹ̀ bá tọrẹ àánú lójú ọ̀nà tó tọ́ onìkan lè yóò máa jèrè ẹ̀ nínú suratu Rum aya 39 wà mọ́ òtítùn mẹ́rìbá lìyàrìbù fi àmúwálì náà fàlàyàrìbù indallah suratu Rum aya 39 nínú àyà mi ẹba tíwátù ìlú ẹ̀sìn bá ń ka bẹ̀yìn náà ọ̀kẹ́dẹ̀ àti wípé ohunkóhun tí ẹ bá mú sílẹ̀ ní owó èlé ní owó èlé kí ó bá di púpọ̀ lára dúkìá àwọn ènìyàn ṣùgbọ́n kò ní lékún ní ọ̀dọ̀ Ọlọ́run nígbà tí wọ́n lówó lọ́wọ́ tó fi 500,000 tó yáyàn márùn ní 100,000 wọ́n dẹ̀ san 120,000 sàn kó òyìn ti di six hundred thousand lọ́wọ́ ń tàn kó takora ó kò ní kò ní ibì kan tí ń lọ lójúmọ́ o wọ́n kàn kéèlè wá bà ní elítọ̀hún ti parẹ́ ẹ̀rùn àpèjúwe nù kódà bí ò bẹ́ẹ̀ kó ṣe one thousand tá fi ń san one two ó ti para rẹ̀ run gbogbo ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ sóyé gbogbo ẹni tí bá ń ṣe bẹ́ẹ̀ pátápátá nínú sọ́tùlù bá kọ́ra ń bí ayé àtẹ́ǹkà abọ́lẹ̀ kan láti bí 275 yẹn tó nígbà tí mo sọ pé ẹ ti para yín run táwọn èèyàn ti ń ṣe nǹkan yẹn sì pọ̀ láwùjọ èmi kọ́ ni ẹni ìbáwí o ọ̀rọ̀ ọlọ́run lẹ́rùnú sí kẹlẹ̀ túbá èmi ò lẹ́sẹ̀ nígbà tí mo sọ pé ọlọ́run wí tí mo sì ń sọ ibi tọ́lọ́run ti wí so ẹ bá ń ka ibi tí wọ́n tí wọ́n fi mọ̀ pé wọ́n para wọn run so ẹlòmíì ní ìsìn nígbà gbọ́ ó gbé 1000 kalẹ̀ ó fi gba 12 kò ta sọ kò ta bàtà kò tagi kò tepo kò tẹja kò tewébẹ̀ owó yìí nìkan náà ni àwọn èèyàn kúnlẹ̀ bẹ́ẹ̀ lórí ilẹ̀ ayé bẹ́ẹ̀ ọ̀nà tán lè gbà fi sàánú tó ń fi rójú ọlọ́run ayẹ́tàlì kí a máa wà ayat 1276 eh, ẹ̀ka àwọn tí ó ń jẹ èlé mhm. wọn kì yóò dìde mhm. bí kò ṣe gẹ́gẹ́ bí ìdìde ẹni tí èṣù là mọ́lẹ̀ àpẹẹrẹ wọn lọ́jọ́ ọgbẹ́lọ̀ kí a mọ̀ pé wọ́n dìde bí wèrè lọ́jọ́ àlìkí a gan kọ́lọ̀n tó ṣèdájọ́ tẹ bá ti ráwọn wèrè èyí ó ti mọ̀ látara ayàtà ń ka pé ah ẹwọ́ ìlélẹ́lẹ́ ìbákú ẹ èyí jẹ́ bẹ́ẹ̀ mhm. nítorí pé wọ́n wí pé òwò ṣíṣe bí èlé lórí wọ́n ní bísínẹ́sì ní kí bá dín bẹ̀yẹn àwọn ń ni. ọlọ́run sì ti ṣe owó ṣíṣe ní ẹ̀tọ́ lẹ́tọ̀ọ́ tó bá jẹ́ mímọ́ ó ṣe èlé ní èèwọ̀ so gbogbo bá fẹ́ ni ẹ ẹ bẹ́yà jinsul bẹ́ẹ̀ gbogbo tí jẹ́ kátàkárà emeta ta ọlọ́run wá nǹkan kúrò ilé ni ẹ transaction nìkan ni ẹ má ṣe ọ̀hárama rìbà ni débẹ̀ sẹ́nà pé kátàkárà ló pọ̀ jù wá béèrè pé kí fẹ́ tà pẹ̀lú owó tí pa sanwó ju sọ fún ọ àwọn tó bá mọ̀ ń pa bàtà wọ́n ju ìbẹ́ tí ń ta bàtà fún ọ àtàwọn nǹkan tó pọ̀ bẹ́ẹ̀ ẹ tẹ̀síwájú. ẹnikẹ́ni nígbà náà tí ìkìlọ̀ bá ọ̀dọ̀ rẹ̀ ǹjẹ́ ti rẹ̀ ni èyí tí ó ré kọjá. ọlọ́run náà ní ìbílẹ̀ èrè èyí tó ti ṣe kọjá o lẹ́yìn ìgbà tó ti gbódòdó ìwọ náà síwọ́ lónìí àmọ́ lẹ́yìn bẹ́ẹ̀ ojú ọ̀kan ọlọ́run béèrè tàtẹ̀yìnwá àti títún bọ̀ ẹni tó bá síwọ́ lónìí tí ó mọ̀ tẹ́lẹ̀ ń lànà gan kó tó dòní àwọn kan ti síwọ́ nígbà tí ọ̀rọ̀ ọlọ́run bá tẹ́ dótì gbọ́ wọn ọlọ́run ni mo ṣàmójúkò tó ti kọjá lọ fún wọn ọmọ ní àádà ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá tún padà sí ìdí rẹ̀ ẹni tó bá ní ẹmẹ́ tí wọ́n sọ yẹn ẹmọ́ ọlọ́run jàre èrò iná ni àwọn wọ̀nyí ṣe èmi kọ́ mo ha wọn yóò bá gbénu rẹ̀ gbére information lèmi information pé ọlọ́run wí báyìí ọlọ́run ni wọ́n gbénu náà gbére torí pé wọ́n ń transaction èlé náà ọlọ́run yóò máa dín èlé kù yóò sì máa bù sí ìtọrẹ àánú bẹ́ẹ̀ni ọlọ́run kò fẹ́ràn gbogbo aláìmoore ẹlẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ni dájúdájú àwọn tí ó gbàgbọ́ tí wọ́n ń ṣiṣẹ́ rere mhm. tí wọ́n sì ń kírun déédéé tí wọ́n sì ń yan zaka ẹ̀san wọn ń bẹ ese wọn bẹ fún wọn lọ́dọ̀ ọlọ́run wọn kì yóò sí ìbẹ̀rù fún wọn bẹ́ẹ̀ ni wọn kì yóò sí wọn kì yóò sì bánújẹ́ ẹni ẹ̀yin ẹni tí ẹ gbàgbọ́ ẹ bẹ̀rù kí ẹ sì fi èyí tí ó kù sílẹ. nínú èdè wàdàrú kí ni mọ̀ bá kíá ẹ má jẹ rìbá mọ́ rìbá yìí ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ tún gbọ́ rìbá yé o òtòrí ọ̀rọ̀ lè kan òun náà kí tètè yànnà náà èlé ni rìbá kìí sowó tí wọ́n ń gbà lójú títì yẹn àtowó tó ń gbà ní mínísírì káàkiri o pé ẹ bá wa sí kíní yẹn àwọn yẹkẹ ti bá wa sí àẹ́ẹ̀mẹ́tọ́ yẹn ẹ̀mọ́ tó yẹkẹ ṣe owó tó ń pè lówó àbẹ̀tẹ́lẹ̀ yẹn àbówó ẹ̀yìn yẹn ó kọ tí ẹ yàtọ̀ nu ṣẹ̀ríà o torí làwọn yẹn ń pè rìbá òun sì kí rìbá ẹ̀kín tètè yanjú àárín yẹn fẹ́ni tí ò bá yí tẹ́lẹ̀ èlé ni sogúndogójì gangan ni èlé tá ń sọ yìí ọ̀nà òwò kan táwọn ìjọba síjọba aládàáni sáládàáni gbogbo nǹkan tó lọ mọ́ bẹ́ẹ̀ ó ti gbáyé kan kò sí inú ọ̀nà àrísìkí àfẹn tó bá gbàtàn jẹ tó sì gbáradì pé kò sí provide tó ń bá parun yóò gbédà kí á mọ̀ kò sí nǹkan kan so kárìkì àmọ̀ tó dé gan bóyá ń lọ́ngbà tó lo 70 years lábẹ́yẹ́ ó lo 500 years ní sàárè tó ti mọ̀ pẹ̀lú ìyà ọlọ́run àti ìbínú ẹ̀ tó tún wá gbà pé tóun bá tún wá dìde sí gbangba àdájọ́ ọlọ́run jọ́gbẹ̀dà kìámọ̀ gan pẹ́kù bí tó ń bá bára wọn faramọ́ ẹlẹ́yìn nìkan tó ti sa àkókò nàkí débẹ̀ lọ̀rọ̀ ló lè mọ́ múfọ̀ ẹ̀ ayé àtẹwà ń kàwọn ọlọ́run ní ẹ̀yà yọ lẹ̀ dídá àmọ́ ẹ̀yin mú mi ní òdodo ẹ bẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù ọlọ́run kí ẹ sì fi èyí tí ó kù sílẹ̀ nínú èlé ẹ má débẹ̀ mọ́ ẹ̀hẹ́n bí ẹ̀yin bá jẹ́ onígbàgbọ́ òdodo àyàfi tẹ́ ṣùgbọ́n bí ẹ kò bá ṣe bẹ́ẹ̀ nígbà náà kí ẹ máa retí ogun láti ọ̀dọ̀ ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ fáádà náà bẹ̀ harbi mina Allahi wa rasuli èmi wá sọ wípé ẹni òun ti tẹ́ ni òun ti ta tí ẹ ti bàjẹ́ ẹni tó lọ́njà lógun tí ẹ ti ta ó ti bàjẹ́ tó yé nìsín eléyìí ni ó jẹ́ ká mọ̀ wípé eléyìí kì í sọ̀nà òwò kí n tó parí ọ̀rọ̀ ìgbà mẹ́nu ba ọ̀nà tá gbà ṣe ọ̀nà tá gbà tádìsì tí ó mọ gbàgbèrú lọ́wọ́ wa níwọ̀nba sókè ẹ má ṣe jẹ ìdọ̀tí ẹ má jèlé yìí nínú sọ́rọ̀tìlì mòmínú àyà 51 yá àyíwá rúsúlù àwọn tọ́lọ̀n fún tíra lọ́lọ́n tó wá pè tó yàn lánàábì tó yàn lójíṣẹ́ lọ́kọ́kọ́ tún pè kẹ́mọ́ ibi tọ́rọ̀ ìlágbára sí kúlú mìnà tọ́yí bá ti wà mẹ́lú sọ́líhà ẹ̀yin òjíṣẹ́ ẹ̀yin òjíṣẹ́ ọlọ́run ẹ máa jẹ nínú tí ó dára ọlọ́run ò ṣe ìjẹkújẹ ní ẹ̀tọ́ fáwọn náà àti kí ẹ máa ṣe dáadáa. kẹ́sì máa ti sẹ́ẹ̀rẹ́ ẹ wo the generality of the believers nínú àyà mi yá ayọ́ alẹ́dínà amanu kúlù mínà tọ̀yìbá suratu albakara one seventy two ọlọ́run tó wá pe gbogbo múmi ní òdodo papọ̀. ẹ̀yin tí ẹ gba ọlọ́run gbọ́ lódodo. tí ẹ gba ọlọ́run gbọ́ lódodo. ẹ máa jẹ nínú àwọn tí ó ti. ẹ̀yin náà. àwọn tí ó dára. ẹ máa jẹ mímọ́. tá a palẹ́sẹ̀ fún yín. tá a palẹ́sẹ̀ ọlọ́run mọ̀ pé nǹkan tí ò mọ́ ń bẹ́nu tóun palẹ́sẹ̀ ṣùgbọ́n ó dáa ni kò palẹ́sẹ̀ fún jíjẹ ọlọ́run mọ̀ bẹ́ẹ̀ ló fi wá sọ pé èyí tó mọ́ tí mo júwe fún yín pé oúnjẹ yín ni òun ni ẹ máa jẹ wáṣíkòrò lìlá kí ẹ sì máa dúpẹ́ fún ọlọ́run ẹ sì máa dúpẹ́ fọlọ́run tí ó bá jẹ́ wípé òun ni ẹ̀yin ń sìn nkóńtùn ìyá òtàn àbòdùn àmọ́ tó bá jẹ́ pé kìí sóun lẹ̀ ń sìn ẹ máa rí ẹ bá fẹ́ dọ̀rọ̀ yín gbà ẹ̀dọ̀rọ̀ yín gbà kẹsì máa gbáradì fún ìdájọ́ ọlọ́run yá ayọ́ alẹ́dínà àmọ̀nù sọ́tù bákọ́rà 277 àǹfíkù mìntọ́yì bá ti máa kẹsàbí tún ẹ̀tún gbọ́yẹn 267 ẹ̀yin múmi ní òdodo ẹ̀yin tí ẹ gbàgbọ́ ẹ máa ná nínú ohun tí ó dára nínú èyí tí ń ṣe tí ẹ ṣe ní iṣẹ́ tẹ́ tí níṣẹ́ lọ́nà halal sóyé tọ̀yì báyà ti mọ́ kàṣàtún èyí tó wọnú rẹ̀ tí èyí sára ẹ̀ irú ẹ̀ ni èlé yẹn ẹ yí yẹn dànù tẹ́ ẹ bá sì lò fáǹfààní kan ẹ dànù bíi kẹ́nìkan fi kó sóyé bí ká fi dé ojú àgbàrá níbi tí omi ti ń dà àwọn yẹn láàmú àbí ká fi kó dọ̀tí ibẹ̀ kúrò kẹkàn pa àwọn òṣìṣẹ́ sí pé kí ìlú làwọn fẹ́ gba àwọn fẹ́ gba fifty thousand ẹ fi lé yẹn sí àmọ́ ẹmọ́ràn kan ládá ń bẹ̀ o báyẹn bá sọ pé jẹ̀sákùn lọ́ọ̀kẹ́ra èyí sámọ̀ pé kò sí jẹ̀sákùn lọ́ọ̀kẹ́ra ń bẹ̀ ẹ̀ẹ́sẹ̀ mú nínú àláàlì yìí gangan ẹ̀rí ni mo fi ń di ọ̀rọ̀ yìí mọ́lẹ̀ o nínú àláàlì iṣẹ́ tẹ́ ṣe gangan lẹ́ẹ̀fi ṣiṣẹ́ tẹ́ fi wojú rí ọlọ́run torí pé inú àdífi inna Allah tayyibun la yakbalu ìlà tọ́yìbà ọlọ́run bọ̀ nígbà kankan àti kó jẹun tó mọ́ nínú tó afẹ́ kámọ̀ ni pé àrísíkù mọ̀kọ́dà romina lọ ọlọ́run bá nímọ̀ fún yàn lárísìkì ẹnìkan mọ̀gbọ́n débẹ̀ àrísìkì tó ọmọ adámọ̀ ń dààmú sí ti ń sọ wípé kò sí gbogbo bá ṣe gbà lọ́wọ́ sí fún kìí ṣe gbẹni tó gbọ̀nà tó fẹ́ tó wù jẹ́ sálókè àmọ́ ni o torí pé kí ni wà rízùkù mọ̀kọ́dàrún minallah nínú sóràtù alìsọ́rọ̀ sórà 17 àbí àyà 30 Allahu yábò sótò rízùkọ liman yasha'u wa yaqdiru àyà eh, ọ̀nà ráàdù nìyẹn sóràtù ráàdù nìyẹn àyà 26 inú sóràtù alìsọ́rọ̀ ẹmọ́ lọ́bẹ̀ẹ́ inna rabbaka yabsutu rizqa liman yasha'u wa yaqdiru dájúdájú dájúdájú olúwa rẹ̀ a máa gbòòrò ìpèsè fún ẹni tí ó bá fẹ́ ìbá ìjọkùnrin ìbá ìjóbìnrin ìbá ìjẹ́ aláwọ̀ dúdú aláwọ̀ funfun ọmọdé àgbà ẹ̀yin lẹ mọ̀ pé ọmọdé kan ò yẹ kó lówó ṣe bá kéde àbórúkú tí tẹ́ǹtì káàkiri nìyẹn orílẹ̀-èdè mi ń bẹ tán fọmọ tán bí tán bí sáyé láàyè tí èsòkú tán sì recognize ẹ̀ gẹ́gẹ́ bí èèyàn lára wọn tán sì ń sẹ́ǹdì owó eléyìn torí pé nígbà táwa àṣẹ̀rí àlàwà ṣe wọ́n ní tọ́mọ òpó ló bá kú tí wọ́n sì fẹ́ jogún ẹ̀ ṣé kò ní máa yà lẹ́nu pé jogún ẹ̀ bí bóò tí wọ́n rẹ̀ nítan ni sóye ọmọ tó jẹ́ pé kó tó dáyé ó ti nípìn nínú ilé wọn àbí lábẹ́ ìjọba orílẹ̀-èdè ibi tó wà ṣe bí gbèsè ayé ńgbà tán kó yàn lẹ́rú mo rò pé orílẹ̀-èdè nàìjíríà náà bẹ̀ẹ́ náà orílẹ̀-èdè tán ti mú yàn lẹ́rú sìn rí àbẹ́ẹ̀rí ìgbà yẹn gan wà burú tásìkò yìí tọ́pìkì kan wà nínú àwọn àsìkò wa tá ń lè pẹ̀lú ògo Ọlọ́run tó jẹ́ ti à ń bọ̀ wábẹ̀ àsìyàsì yúnà Nigerian Nigerian politicians àápè wọn sákèsì lọ́tọ̀ ìmúnisìn ti gbà táà ń wí yẹn kò tó ti sìn sóye Allahu yábùsùtù rízíkọ̀ liman yasha wa yaqdiru Ọlọ́run bá máa fún ẹ̀hẹ́n Olúwa rẹ̀ a máa gbòòrò ìpèsè fún ẹni tó bá fẹ́ wọ̀yákùdìrù a sì máa díwọ̀n fún a sì máa díwọ̀n rẹ̀ fẹ́ni tó bá fẹ́ gbogbo nítorí ó jẹ́ láyé ọlọ́run díwọ̀n ẹ̀ fún ni ìní fún ọjọ́ bá ń lọ akéwú tó ń jọ kan lọ́dọ̀ àfáàwà àfáàwà ọ̀rọ̀ bá ní sanwó lẹ́sàn rẹ̀ náà bá ń sọ pé ọ̀rọ̀ bá ti ń kàtí àlọ́rùn ẹ̀ pé sótó báhùn sótó báhùn àwọn àfáà ni ó máa wá sọ̀rọ̀ pé yóò yẹ yín ọya ẹjá máa ká lọ ẹjá máa ká lọ àwa ń tọ ọmọ kéwù bòmí wá jọyìn wa ó ní Allahu Akbar ó lè ń gbádùn o wọ́n háwó fún akéwù láka o ó ní kéwù oṣù mẹ́ta làfáà yín kà fún yínjọ́ kan yìí ó ní ọdọ̀ àwọn ọmọ díwọ̀n ẹ̀ ní mo mọ̀ pọ̀ ọlọ́pọlọ àmọ́ ò ní ké tó ọ̀hún ní àlekà fún ọjù bá ń lọ torí wọ́n fẹ́ mú wọn sìn wọ́n fẹ́ mú wọn lẹ́rú bàbá kan sọ fún mi lógún wọn sọ ìkọlọ́mà ń sàmì bàbá náà ti kó láyé ó ní 16 years lónìí àfáyọ̀ kan òun ò kéwú ogun náà kọ́ àwọn 16 years àdáfáyọ̀ kan bí tó ti kéwú pọ̀ ẹ̀kan nínú 16 years torí ìmúnisìn ọlọ́run bá máa já a máa dín àrísì kí èèyàn níwọ̀n bá bó ṣe fẹ́ lẹ́ẹ̀kímọ̀ tí náà rọ́dà house torí bọ́lọ̀ ní tọ́lọ́run bá mọ̀ tó ń tọ̀wọ́n mọ̀ pé rí jù bá ń lọ lójúmọ́ tí wo ó rọ ọlọ́run bá

tí ẹ̀ máa gbọ́ tẹnu kọ̀ọ̀rùn tó tún gbọ́ tẹnu yẹn kan bẹ́ẹ̀ lónìí èyí sọ pé Allahu Akbar ọlọ́run bá wa náà lọ́lọ́run ìwọ lọ́mọ bọ́ sí kójọ àbọ́lọ́run ẹlòmíì náà fẹ́ kójọ wáyíká anàláà yàbùsùtò rizqo liman yasha'u min ibadihi wa yaqdiru Ọlọ́run gbòòrò ọ̀rọ̀ fún ẹni tí ó fẹ́ nínú àwọn ẹrúsìn rẹ̀. Nínú àwọn ẹrúsìn Ọlọ́run máa gbòòrò ọ̀rọ̀ fẹ́ni tó bá fẹ́. A sì díwọ̀n rẹ̀ ẹ láàrin ayé àwọn ìgbà tọ́lọ́run sọ̀rọ̀ fẹ̀rẹ̀ ó ní ẹgbẹ́nu lọ́wọ́ òjíṣẹ́ Ọlọ́run bá Musa alayhi salatu wassalam níbi tí Ọlọ́run bá fún ó ní ẹ má bá mi sọ yẹn o innama utituhu ala mo fẹ́ káka bẹ̀rẹ̀ jáde ala ilmin indi Musa má bá mi sọ yẹn o èmi mo mọ̀ bí mo ṣe kó nǹkan jọ o ó wí pé a fún mi ní èyí nítorí mímọ̀ tí mo mọ̀ ní. nítorí mímọ̀ tí mo mọ̀ àwọn ọ̀rọ̀mọdọ́mọ kọ́rùnà náà ti ń sọ bẹ́ẹ̀ lónìí sòye àwọn kan ti ń ronú pé ah bọ́ọ̀lù ti ṣe ti kọ̀rùnà ẹ̀ mọ́sà tàwọn náà bẹ́ẹ̀ o wọ́n padà yóò ń padà wọ́n ní ah nígbà tí fẹ̀rẹ̀ ọ̀nà wọlẹ̀ tó bẹ̀rẹ̀ sí parun sorry kọ̀rùn nígbà tó bẹ̀rẹ̀ sí wọlẹ̀ lọ tí sì wọlẹ̀ lọ títí dòní wọ́n ní ah ayé òun padà ọlọ́run mọ̀ ṣe ti wá bọ́ ṣe ṣe tiẹ̀ àmọ̀ pé ọlọ́run bá mọ̀ sáré kìsẹ́ tó bá fẹ́ ni ẹjẹ́ mọ́dí sí wa inna ahadakum yíjímọ̀ òkálìkòhù fi batni ummihi arba'ina yawman nutfa ìbẹ̀rẹ̀ dídá wa ni pé a wà látọ̀ fún 40 days lápọ̀rùkẹ́ ìyá wa àdísà anábì sallallahu ta'ala sallam thumma yakunu alákọ̀tá mítà dhalika 80 days tùmọ̀ àkóónù mọ́dọ́gàtán lẹ́gbàá náà láti bá sí ẹran fún 40 days ó di 120 days fàyírúsálù ilé ìlímọ́làk àwọn aràn mọ̀lẹ́kà sí wàdá ti 40 days 120 days tá a wí yẹn oṣù mẹ́ta nìyẹn oṣù mẹ́rin sọ́rí tí àwọn ní kíníkà lónìí bó ṣe oṣù ojú ọ̀run náà ó kàn lè dín torí pé àwọn rí 29 lọ́dọ̀ wa 120 days yẹn wọ́n á fẹ́ ẹ̀mí sí lára wọ́n fẹ́ ẹ̀mí sí lára tán wọ́n wá fàyómọ́rò bí arúbá ìkàlìmọ́t wọ́n bá sọ nǹkan mẹ́rin fún bẹ̀kátìbì rísíkì yìí bí ó sì rọrọ̀ tó láyé lárísíkì wà ájálì yìí bí ó sì sẹ̀mí tó ibi tẹ́mi rẹ̀ ogun dé wà ṣẹ̀kíyìn amsaid olóore inú ìjẹ̀nà àbò lórí ibu nǹkan mẹ́rin yẹn wọ́n gbé sí etí ìgbọ́ ọmọ tó fẹ́ wáyé lẹ́yìn wá àgbà náà lọ́mọ wáyé èmi ò mọ̀ tèmi ò mo ti ń sọ̀rọ̀ yìí àfi kí n máa bẹ lọ́hùn ẹni tí ń gbọ́ mi náà ò mọ̀ tiẹ̀ bí wọ́n ti sọ fún mi pé màá lásìkò tó nì nílà àfẹ́ níjòkó tẹ̀tẹ̀rẹ̀ ṣùgbọ́n a lè ní mo fi títóbi ọlọ́run wa búra kọjá ní tọ́lọ́run bá kọ́lẹ̀ láti àtàsìkò tí ọlọ́run sọ páà ní kọ́dà yẹn a máa ní nǹkan tí a tún máa bọ́ tí ẹ pé gbogbo ìmọ̀ sí ọlọ́run bá ní anábì sallallahu ta'ala sallam nínú àdíìsì kan ó ní màláíkà Jibril ó wá bá mi wípé ó gbé sí mi lọ́kàn ó jẹ́ kí n mọ̀ ó jó yé mi pé ẹ̀mí kan láńtà stakmila rizikoha wa ajalaha kò ní kú ẹnìkan ò ní kú láńtà mítà náà sún àtàtà stakmila rizikoha wa ajalaha fatayiru fi tọ́lab fi tọ́lab awokama kọ́lá sallallahu ta'ala sallam ẹ̀mí kan ò ní kú láyé tí ó fi jẹun tá a kọ́lẹ̀ fún tán tí ó sì fi lo àsìkò tọ́lọ̀ ní ó lò láyé tán tó bá ti parí méjèèjì yóò kú láyé ni gbogbo ẹ̀mí lọ́wọ́ darí arísìkí ẹ̀ sọ́dọ̀ ẹ̀ títí tí ó fi lò tán tí ó sì fi lo ìgbà tọ́lọ̀ ń kádà pé yóò lò tán torí náà ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wíwá nǹkan àti kíkó nǹkan jọ eléyìí wà nírọ̀ ànábì sallallahu ta'ala wa sallam nínú àwọn kan tí wọ́n fẹ́ ká kíyèsí ó ní pé ká lọ mọ̀ pé àwọn dúkìá yìí wa alamu annama amwalukum wa auladukum fitna wa anna Allaha indahu ajrun azim suratul anfal aya 28 nínú aya mi wa huwa alladhi ja'ala ja'alakum khalaifal ardi wa rafa'a ba'dakum fawqa ba'din darajatin liyabluwakum fima ataakum Suratul An'am àyà 165 nìyẹn ọlọ́run mo fẹ́ fi bá a ṣe fún yín ní nǹkan sí afẹ́ fi dán yín wò ni èèyàn ní púpọ̀ kò ní púpọ̀ àdáwò nídọ̀ ọlọ́run ẹni tó ní púpọ̀ a máa fail a sì máa yege ẹni tí ò ní rárá a máa fail tó bá ti jẹ́ pé àtàrà ìní náà ló ti kọ lọ́gọ̀ ọlọ́run a fail a sì yege tó bá ṣe sùúrù bákan náà falmal ẹ̀yin ọmọ ìyá mi olùgbọ́ mi ẹ̀bùn lọ́lọ́run min hamina Allah ilẹ̀ ọlọ́mọ fi ṣe ọ̀ṣọ́ fẹ́ni eré ní o a sì máa jẹ́ mihina àdánwò lílà àṣìkíyà fáwọn ẹni ibi tó bá bọ́ sọ́wọ́ ẹni eré ó jèrè láyé tó tún jèrè látàrí ọjọ́ gbèdà kìyàmà tó bá jọ bọ́ sọ́wọ́ ẹni ibi ó ṣòfò lálé kìyàmà nìyẹn látàyé lọ torí pé ọlọ́run bá sọ wípé innal insana layatgha ara'ahu staghna ọmọ èèyàn máa di tọ́ọ̀gì tó bá rí pé òun rọrọ̀ tó bá rí pé òun rọrọ̀ lásìkò bá ti ń lọ kí mẹ́nu bà àwọn sábàbí ọ̀nà ọ̀là gangan kò sí nǹkan kan tí ó wa lójú nípa wípé àrísìkí dà kíyàn lówó ká lọ́lá ká ní táàmù jẹ kó tó kó sẹ́kù oore ni nínú àwọn àǹfààní ẹ̀ anna oyúgbín ní sọ̀híbàhú aninas kò ní jẹ́ kíyàn ó dàtẹ́wọ́ gbọ́ rẹ̀ nínú àwọn àǹfààní ẹ̀ nìyẹn kése pé ká fi lúgbọ́ ọlọ́run nínú ẹ̀ ni pé ana sọ yíba hu yàtàwọn kanu mí ìfáàkì sí ojú olùbẹ̀rẹ̀ àwọn sọ pé sí ọlọ́run bá dé móró lówó kan ń ti ń bẹ láyé dòní kọ́nà bá ní sanlẹ̀sán rí ó wá ń bá wọn lówó wí wọ́n fún wọn ní pláàni mọ́ṣáláṣí odidi story building ó ní wọ́n fún yín pláàni mọ́ṣáláṣí ọdún tí mo sọ yìí ó ti pẹ́ díẹ̀ ó wá ní gbogbo owó tẹ́ wá pa ó wá jẹ́ 50,000 fifty thousand lọ́dún tí mo ń sọ yìí ó dàbí five hundred thousand lásìkò yìí ó ní sẹ́mọ̀ pé mi tí mo ń bá yín sọ̀rọ̀ ara yín ni mí àjọ lówó ni a sì mọ́ra wa ẹ bẹ̀rù ọlọ́run o kò sí nǹkan fi pè yín síbi torí pé ẹjọ́ olówó náà ni o owó náà lẹ̀ náà yìí o ó lálé wọn pọ̀ nígbà tó wà sẹ́fà bá ń bá rì ó lẹ́yìn ìjàmọ́ ọ̀tẹ́ ní mọ́sálásí yín kọ̀ yín kọ̀ tán lágbára ọlọ́run fifty thousand yẹn ẹ kó sákàǹtì yín ẹbí sí nǹkan míì tó bá wù yín wàláyé ó tán lóun nìkan ó fi sin lọ́hùn èèyàn máa ṣe bẹ́ẹ̀ tọ́lọ́n bá rọyàn lọ́rọ̀ fowó lọ́tọ̀ mélòó ni ò ní jẹ́ pé ó fowó kọ lọ ní lásìkò táwà nígbà tó wọ̀n náà dé tán kankan fún gbọ́n mùsùlùmí tẹ̀ ń gbọ́ mi olówó mélòó lówó gidi lẹ́jọ́ tó sọ́fù àwọn wà nílùú táwà ń sọ̀rọ̀ àtàgbègbè ẹ̀ tó yé ẹ̀sọ sọ́nẹ́tọ̀ tẹ́jọ́ ń tò ní orí sọ́lá ní sọ́fù ní mọ́síjìd ẹ̀sọ kọmíṣánà nítorí pé àfẹ́kẹ́yìn orí wa ó bá wọn débi pé wọn yọjú sáwọn ìjọwọ́ èèyàn mọ́ wọn sì délé ọlọ́mọ àwọn wọn tẹ́ fàájì sínú ilé ara tiwọn àtẹ́stéètì wọn àtàwọn òtẹ́ẹ̀lì káàkiri káàkiri ibi tí ẹ̀mọ́ wọ̀ jù láyé tó kórìíre báyàn jù mọ́sálásí lọ sí wọn débẹ̀ mọ́ kẹ́nìkọ̀ọ̀kan àbí bí ọ̀bà sí kò sí mọ́sálásí ládùúgbò wọn kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ haúsá kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn lárúbáwá ẹ kàn bẹ̀rẹ̀ pé ẹ̀kù mọ́ṣáláṣí òun ni wọ́n ti máa ti sọ lágbàdẹ́ bá fẹ́ rí wọn ẹ lọ ti sọ látún bẹ̀ ni so ìyá mọ́ di tọ́ọ̀gì tó bá jẹ́ wípé ó ti rọrọ̀ púpọ̀ nù sábàbí tá a fi máa rọrọ̀ àkọ́kọ́ alkasibul halal ká máa ṣiṣẹ́ halal ká máa ṣiṣẹ́ halal ó tún tẹ̀yẹn mọ́ alé ti dáadáa bó ti òkè ṣe halal ó yẹpẹrẹ tó ẹ dákun tó lọ́wọ́ ẹ máa ṣiṣẹ́ halal ọmọ lárúbáwá ń tapákò ní Madina bàbá tí mo sọ wípé ó kọ́ mọ́sálásí fẹ́yìn yìí èmi wọn náà lájọ wà Madina jọ kan ọba sọ wípé ah, pákò tá a rà ní ìsìn ọmọ tó yẹ báyìí nínú owó Nàìjíríà ọmọ Saudi ní màá ń ta pákò nígbà tá a kó lórí ẹ̀ tí ń ta tán mo ní ni mo náà mọ Saudi ni bóyá ọmọ Madina yìí náà ni

kámọ́ ṣiṣẹ́ kámọ́ sọ̀lẹ̀ kámọ́ sòròjú bá má fi sẹ́lẹ̀ lòmí wà ní ẹmọ́ sóhun ọ̀lẹ́ lòun èèyàn mi kan jò ní ó ní fúnra mi mo sọ pé ẹ má ilé wa sáìtì mọ́ o mo ní kí ló ṣe wọ́n náà ti rí bọ́ọ̀lẹ̀ ni ẹ má ó bá ṣẹ́ eléyìí náà tó pọ̀ nínú àwọn èèyàn tàbí ọlọ́mà subhanahu wa ta'ala kó síwálẹ̀ tí ó mọ̀ gbọ́rọ̀ tí ó mọ̀ gbàgbọ́ yìí tó sì mọ̀ gbà. hada wa sallallahu ta'ala ala nabiyyina muhammadin wa alihi wa ashabihi wa sallam. alhamdulillahi rabbil alamin adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run fún ètò tí wọ́n ṣe fún wa ní òní fún ìbéèrè nínú Ramadan àti lẹ́yìn rẹ̀ ẹ pè olùkọ́ wa sí orí àwọn nọ́mbà yìí zero seven zero three seven two six eight four one zero zero seven zero three seven two six eight four one zero tàbí zero nine zero seven six seven eight four two four five lẹ́ẹ̀kan sí zero nine zero seven six seven eight four two four five. ìdánilẹ́kọ̀ọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ halkọ máa ń wáyé ní gbogbo ọjọ́ tuesday láàrin magrib sí isha ní alhaja shakira mosque tí ó dojúkọ iléèwé seoul international school òkèánú bákan náà ni ìdánilẹ́kọ̀ọ́ oṣooṣù monthly lecture máa ń wáyé ní aago mẹ́wàá àárọ̀ ní alubarika mosque àgọ́ ní gbogbo sátidé tó bá parí oṣù àwọn ìdánilẹ́kọ̀ọ́ wọ̀nyí yóò bẹ̀rẹ̀ lẹ́yìn covid-19 lockdown. fún ìrànlọ́wọ́ owó lórí títẹ̀síwájú ètò ìlànà ànábì lọ́sọ̀ọ̀sẹ̀ lẹ́yìn ramadan ẹ lè fi owó ṣọwọ́ sí wa lórí account number two one four eight three two three one one five lẹ́ẹ̀kan sí two one four eight three two three one one five uba bank account name muslim community and najat. والسلام wa ورحمة wa وبركاته